tí ó fílẹ̀ títí di ọjọ́ tí ń di alkiyama ìbáàdàlá pẹ̀lú ògbọ́lọ́run àáwọ nínú àwọn nǹkan tàbí pé ó ṣe pàtàkì fún wa nínú àwọn nǹkan tó ṣe pàtàkì fún ọmọ ẹ̀dẹ́ èèyàn nínú tẹ̀mí tàbí ní òun náà ni ìbáàdà kájọ́dì fún ọlọ́run ìjọ́sìn bá ní kájọ́dì fún ọlọ́run yìí ọ̀rọ̀ kan tó ṣe pé ó fẹ́ ó gbajú nínú ìjọsìn náà ni a ti rí àsọlá nínú ìjọsìn náà ti rí àjàká ìjọsìn náà láti rí àìsàkùn báyìí náà láti rí àtìyàn àwọn kínú ẹ̀ ìjọsìn ní gbogbo àwọn àtijọ́ wọ̀nyí pátápátá bẹ́ẹ̀ ni àti ìjọsìn fọlọ́wọ́n bá àdìkọ́lá àti ọ̀rọ̀ kan ní látọ̀dọ̀ ọlọ́run tó pa alátọ́tò ìpínlẹ̀ rahman rahim وما máa padà kò ní jìnnà wà nínú ìta ilẹ̀ ní àwùjọ ọlọ́run bá dídọ́lá ní òun ò dábìjọ nù bẹ́ẹ̀ lóhun ọdọ́mọ ìdíyàn yóò ti pé kí wọ́n jọ́sìn fún òun ọlọ́run ọba ìjọsìn fọlọ́run bá dídọ́lá tọ́lọ́run bá dídọ́lá torí ẹ̀ dá wáyé ìjọsìn yìí ó ní àwọn májẹ̀mú tó dùn bẹ́ẹ̀ ni ó ní àwọn orígun tó gbé e dúró bí sọ láti ní àwẹ̀ gbígbà ní yíyọ zàká ni sábẹ̀wò ilé ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe pé ìjọsìn ni wọn àwọn kí níwọ̀nyí ní àwọn májẹ̀mú wọn bẹ́ẹ̀ làwọn kí ní ní àwọn nǹkan tó ṣe wípé ó jẹ́ orígun fún tó tó wípé àwọn àjọ ìpínlẹ̀ ẹ̀dọ́ máa gbọ́dọ̀ ọlọ́run lórí nǹkan àtọwọ́gbà àwọn nǹkan tó dé orígun fún ìjọsìn yìí nínú àwọn nǹkan tó dé pé àbọ̀rọ̀ wá sí nínú iṣẹ́ ẹ̀dá ni tó wá lọ pòrùn kékeré ni òun ṣe iṣẹ́ ìjọsìn fún Allah subhanahu wa ta'ala gbogbo ẹgbẹ́ kọ́kọ́ máa ń ṣe iṣẹ́ ìjọsìn fún Allah subhanahu wa ta'ala àwọn kìíní wọ̀nyí èròjà yìí àbọ̀rọ̀ wá wọn sí nínú ìjọsìn rẹ̀ ọ̀nà àbúkáwọ́ tá pè ní tó ń bẹ fún ìjọsìn ọ̀kan náà wà bá Al-Hasan al-Basri rahimahullah sábì àgbàní ó sọ báyìí pé àánìlú láhà ẹ ṣiṣẹ́ fún ọlọ́run bá nígbà lábùtọ̀ àt pẹ̀lú títẹ̀lé ọba yìí wọ̀ṣìkẹ́yìdù fíhà ẹ sì gbìyànjú lórí títẹ̀lé ọba náà wọ̀káàkù àǹtọ̀rọ̀dà àlẹ́ yìí bákan lè bá ń tẹ̀jọ́ ti fọ́dọ̀ tẹ́ ń ṣiṣẹ́ fún ẹmọ páyọ̀ ọlọ́run bàlìkọ́lá tó má dájẹ́ náà sí láyà o. èèyàn lómi torí pé àwọn tá a pè ní onígbàgbọ́ òdodo yàmà àìsàn àmẹ́nu wàkàṣìyà wọn á kó ìjọsìn àti ìpayà wọn kó papọ̀ yẹn ni wípé bọ́dún jọ́sìn fọ́lọ́ wọn tún máa páyọ̀ ọlọ́run bá lórí ìjọsìn tí wọ́n jọ́sìn. wọ̀lùmùnáfíkì ẹ̀rọ wọn tá ní mùnáfíkì ìsáátán wà hamna àwọn kó ìwà burú pọ̀ mọ́ iṣẹ́ ọwọ́ tiwọn bẹ́ẹ̀ ni wọ́n ti ní ìfọ̀kànbalẹ̀ lórí ẹ̀ ìyàtọ̀ wà láàrin almu'min wal munafiq ẹni tó ń ṣe dáadáa tó ṣe wípé pẹ̀lú dáadáa rẹ̀ yẹni tó ń kírun fọ́nà tó ń gbà fọ́nà tó ti bẹ́ẹ̀ náà ó tún páyọ ọlọ́run bá lórí àwọn ìjọ tó ń ṣe eléyìí ìròyìn onígbàgbọ́ òdodo ni tó ṣe pé ó yàtọ̀ sẹ́ni tó ṣe wípé ó ń ṣe ọlọ́run bá ní ti ọ̀dá ó ń wù ẹ̀ṣẹ̀ tó ń wù ẹ̀ṣẹ̀ tó wù yẹn ọkàn ẹ̀kú balẹ̀ lórí ẹ̀ yálà ó ń jalè ni yálà ó ń parọ́ ni yálà ó ń ba ni yálà ó ń mutí ni yálà ó ń tètè yẹn ni ó tún ṣe àwọn kìíní ní làánù pẹ̀lú ọkàn balẹ̀ apá yìí ní irú yẹn báyìí ìṣe sí àwọn ẹni bíi monafiki òun ni eléyìí. fàyíṣà ó túmọ̀ sí pé wọ́n fẹ́ ká kọ́ nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ gẹ́gẹ́ bíi mùsùlùmí. wọ́n wá àgáàmì ìbàdà. àwọn orígun wo ni ìjọsìn ní wọ́n ní kírun mò ń kírun mò gbàwẹ̀ mò ń yọ lọ hajj. mò ń ṣe àwọn ọ̀gá tó wà ní ìlú àpamọ́ ẹ̀ṣẹ̀ mò ń ṣe àlámùr nàrú mò ń pàṣẹ dáadáa mò ń kọ́ bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn kìíní wọ̀nyí ní orígun tó fi gbé ogun wọn dúró orígun yìí àwọn àfáà ní mẹ́ta ni orígun tó gbé ìjọ tó dúró wọ́n ní mẹ́ta náà ni àwọn kìíní wọ̀nyí irú èyí tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn wọ́n ní àkọ́kọ́ nínú ẹ̀ ní alimuhabba awo alimahabba ẹ̀kejì ní arọ̀já ẹ̀kẹta ní alkhawf. wọ́n bèèrè lọ́wọ́ wípé kí ni arkanu ìbáàdà bí ó ṣe fún wọn lè bèèrè lọ́wọ́ pé kí ni arkanu iman wọ́n lè bèèrè lọ́wọ́ kí ni arkanu islam wọ́n bèèrè pé kí ni orígun islam orígun islam márùn-ún ni ṣàádọ́tò aláìyá ìlàlá wàhánà muhammadu rasulullah إقام الصلاة إيتاء الزكاة صوم رمضان حج البيت معا bẹ́ẹ̀ ni wọ́n bèèrè wá pé kí ni arkanu ìmánu àwọn igun ìgbàgbọ́ arkanu ìmánu fìtà mẹ́fà ni wọ́n أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر مففا أولي أولي يريدون al-iman bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ wá pé kí ni àrùkánù ní ìbáàdà kí làwọn orígun tó gbé ìjọsìn dúró torí pé ìjọsìn tá a ṣe àwọn ìjọsìn yóò máa tọ́ka in tó ń bẹ nínú wa gẹ́gẹ́ bí al-iman fún àwọn ìjọsìn yìí òun ni tó ṣe pé à ń dóní mọ́ èyí tá a ṣe láàárọ̀ èyí tá a ṣe lọ́sàn-án èyí tá a ṣe lálẹ́ nínú sọ̀lá ó ń bẹ́ẹ̀ lòdì pé ọlọ́ọ̀bà ní sọ́lá ṣe lọ́dọọdún ni kàhájì òsì yà gẹ́gẹ́ bí àwọ̀ tọ́lọ́ọ̀bà ní sọ́lá ṣe lọ́wọ́ ìṣọ́wá lórí àwẹ̀ Ramadan bí àájì tọ́lọ́ọ̀bà ní sọ́lá tó ń ṣe lọ́wọ́ ìṣọ́wá lópẹ́ tó máa ní kápá ọdọọdún ni kẹgbàká bẹ́ẹ̀ ni gbàká àwọn kí wọ́n ìbáàdà ni wọ́n àwọn ìjọsìn wọ̀nyí kí ni orígun tó ṣe kí ni gbogbo wọn dúró wọn náà bá sọ pé àrkánu ha sálàfà والرجاء والخوف المحبة كي ينفنك الرجاء كي ينفنك لوري كاتونجي والخوف كي ما بايا الله بارك ولا تونجي كنافو mẹ́tẹ̀ẹ̀ta yìí o ní orígun tó ti kíni tó gbé ìbáàdà dúró tó máa béèrè lọ́wọ́ wa mẹ́ta tó gbé ìbáàdà dúró yìí tá a bá wọnú mọ́sálásí wa tàbá wò nínú àwẹ̀ Ramadan tá a gbà àbí ẹwọ àwọn àgbàrá tí wọ́n ti di ẹni tí wọ́n lọ sí àjù ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n di mẹ́tẹ̀ẹ̀ta àrúdá ní àpọ̀lọpọ̀ hajj ẹ wo bóyá wọ́n di mẹ́tẹ̀ẹ̀ta àrúdá ní wa àwọn pé ọlọ́run bá kíkọ́ láti mú ṣe níjọ sí ni yóò gbà á. wẹ̀lùkáwò àti ìpáyọ̀ ọba tó dá mi nítorí tí máa ṣe pọ́sì ìbàjẹ́ wàá gbà ń kọ́. mẹ́tẹ̀ẹ̀ta yìí kò bọ́rọ̀ pa sófo nínú ìjọsìn kẹ́ta bá ń ṣe ìjọsìn fún ọlọ́run bá kíkọ́ lá àgbàwọ̀ jẹ́lá. àkọ́kọ́ nínú òun ni àlùmáhábà àwọn abágbà pé eléyìí ni tó síwájú nínú orígun mẹ́tẹ̀ẹ̀ta àlàábà àbíbáná kéèyàn nífẹ̀ẹ́ ọba tó dáa lórí ń tó dáa lé lórí lórí ń tó pa láti kó fi ṣèjọba fóun ìjọba tọ́lọ̀ bá lọ́wọ́ ní ká ṣèjọba ká nífẹ̀ẹ́ ọlọ́run bá nífẹ̀ẹ́ ọlá ká nífẹ̀ẹ́ ànábì rẹ̀ lórí tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ ọlá tó pọ̀ wá láṣẹ kó má torí pé à wọ́n kà mí ń pè náà ni mo ti kí mi èmi náà ń pè lá in tó ṣe wípé yóò ti mú tẹ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn yóò ti mú ẹ̀jáde ni ìyẹn àwọn ọmọ pé tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó di èdè lọ in tó ń bẹ lẹ́yìn kẹ́lùmọ̀ ṣahadatu la ilaha illallah wa anna muhammad rasulullah in tó fẹ̀jú tó kẹnu ni bẹ́ẹ̀ ń ké sọ pé àmójẹ́ alùsùnà mú rí ìlànà súnà tọ́lọ́run bá ní kí ọlá ó tọ̀yàn sójú ọ̀nà súnà iṣẹ́ àkọ́kọ́ ni bẹ́ẹ̀ ni àkọ́kọ́ èrè tó bẹ lẹ́yìn ẹ̀ pọ̀ jàǹtìrẹrẹ láti lè bá a rí ojú ọ̀nà náà rìn àti lè dúró sí ojú ẹ̀ gangan láláì níyẹ ìmọ̀ yẹ̀mí ìnana oṣù náà láláì níyẹ níyẹ sí ọlọ́run ọba ọlá ọba tó dá wa gbogbo tó bá ṣèjọ́sìn ní ìjọsìn tó fẹ́ kí ọlọ́run àlejò látẹ́wọ́ gbà lọ́wọ́ òun ó bọ̀rọ̀ jẹ́ tó ṣe pé ó fi inú fẹ́ dọ̀ ó nífẹ̀ẹ́ ọlọ́run àlejò ọlá lórí ìjọsìn tó pa aláṣẹ yìí ni. eléyìí wọn máa ń wọn tó fọnù tó látọ̀ lè bá kọ́ra àyà one hundred and sixty five ọlọ́run ìwà nílẹ̀ náà sí ó ń bẹ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn máa ń yọ tẹ́lẹ̀dù mi dùn ní láì àǹdáàdà àwọn tó yẹ wípé wọ́n mú àwọn nǹkan míì ní tí wọ́n ń pè ní tí wọ́n ń jọ́sìn fún papọ̀ mọ́ ọlọ́run àwọn nǹkan tí wọ́n mú ní olùjọ́sìn fún ní ìdẹ̀yìn ọlọ́run yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn kìíní gẹ́gẹ́ bó ti yẹ kí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run yẹni pé wọ́n pín ìfẹ́ wọn láàrin tí wọ́n mú lóòótá yìí àti ọlọ́run bá ní kíọ́lá ìfẹ́ tó wọ́n darí sọ́dọ̀ ọlọ́run bá wọ́n darí ẹ̀ sọ́dọ̀ àwọn kìíní wọ̀nyí yuhibbunahum ka hubbillah ọlọ́ọ̀bà àlìkọ́lá ń jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ àwọn kinní náà gẹ́gẹ́ bí ìfẹ́ tó ṣe pé ó yẹ kí wọ́n ní sí ọlọ́ọ̀bà àlìkọ́lá ọba tó dá wọn. yattakhiduna min dunillahi andad wọ́n ti mú nǹkan míì ní nǹkan ìjọsìn fún wọ́n ti mú nǹkan míì ní kinní ní nǹkan ìjọsìn fún tí wọ́n máa jọ́sìn fún inú àwọn nǹkan tí wọ́n fún nǹkan tí wọ́n mú yẹn ọlọ́ni yuhibbuna wọ́n fún ọ ní ìtàpè ní al-mahabba ìfẹ́ yuhibbuna ka hubbillah wọ́n wá nífẹ̀ẹ́ àwọn nǹkan yẹn gẹ́gẹ́ bí ìfẹ́ tó yẹ kán ṣe kí ni kí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n pín ìtọ́nà méjì bí àwọn tá a pàpéjú ẹ̀ fún wa lọ́kẹ̀ tó kọjá lánàá aláàjì tí wọ́n mú ní Kòròdú wọ́n pè ní aláàjì aláka ẹ wo adúrósà tí wọ́n ká mọ́ lọ́wọ́ nínú yàrá ẹ wo adúrósà tí wọ́n bá ń bẹ̀. bó ṣe jẹ́ pé náà tún pé à kò sí tó jọ wọn ò ní ṣe pẹ̀lú àwọn ẹni ibi wọ̀nyí tí wọ́n pè ní àwọn bàdó ó lòun ní àkàṣe pẹ̀lú wọn. tó bá gbà ẹ lọ́rọ̀ kò ní àkàṣe báwo ni tùsàyí kan ó ní tó nǹkan ọmọ lọ ṣe mẹ́rin pé ọmọ lọ́wọ́ àtọ̀ níbẹ̀ ó di náà àwọn òsàn yẹn ẹ wo àwọn tó bá rí kinní ẹ̀hún tẹ̀bí ṣe wo adúró òsàn ọ̀sà yín ti pọ̀ jù ọ̀kan náà àwọn oníwèrò yóò ní òun ò lè tẹ̀lé wọn lọ sí wọlé ló tàbí tí ó tàbí pọ̀ dé pẹ̀lú àwọn kéèyàn òun máa ń rí nínú eré Yorùbá ni òun fi pé kíní ìrìn àbí eré ni tòótọ́ nǹkan máa fi ń ṣeré ni tó ọ̀sùn tó ń tó rí irú kíní pé òun ò lè bá wọn wọnú bẹ̀yẹn nígbà tó ń wọbẹ̀ bẹ́rù ń bà wọn. bẹ́ẹ̀ ni aláàjì yìí aláàjì kò dín náà yẹn ó ní bẹ́ẹ̀ ni ọ̀sàtà àwọn máa wá bẹ̀ àwọn máa ń sìn ọlọ́ni yattakhiduna min dunillahi andada wọ́n ní àwọn tí wọ́n ń képe nídẹ̀yìn ọlọ́run àwọn tí wọ́n képe yìí képe wọn rè yuhibbunahum ka hubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn kìíní gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìfẹ́ ọlọ́run ìfẹ́ tó yẹ kó fún ọlọ́run wọ́n tó ipa pọ̀ mọ́ ìfẹ́ àwọn kìíní wọ̀nyí ọlọ́ni walladhina amanu ẹ̀ẹ́rí àwọn àwọn nífẹ̀ẹ́ ọlọ́run bá ní ìfẹ́ tó le koko ọlọ́run bá ní tọ́lá pín kiri okùn sọ́nà méjì àwọn alìmùsìrìkún náà àwọn alìmùnàfikún àwọn pín ìfẹ́ wọn láàrin ọlọ́run àti nǹkan àmì tó pé wọ́n mú lóòsà ọlọ́run wà lẹ́dínà àmàlú àṣàdùn ó gbàlè ìlànà ẹ ráwọn onígbàgbọ́ òdodo tá a pè ní onígbàgbọ́ òdodo àwọn rèé ìfẹ́ wọn sí ọba tó dá wọn ìfẹ́ tó le koko tó ṣe pé nǹkan ní òwò àárín yẹn kò jẹ́ kí nǹkan kan ní kò ṣe kí wọ àárín ìfẹ́ tí wọ́n ní sí ọba tó dá wọn àtàwọn láàrin àwọn gbogbo nǹkan nítorí apáta ẹ̀yìn ló wá wọ́n nífẹ̀ẹ́ ọba wọn aṣáàdùn ọgbàn ní ìfẹ́ tó ṣe kí ni ìfẹ́ tó le koko tí ó yòrò bẹ́ẹ̀ náà máa nífẹ̀ẹ́ láka fún wọn nínú àyà mi sọ́rọ́tù táwọ́bà àyà 24 nínú àwọn nǹkan tó ti pé ọmọ ẹ̀dẹ́ yẹn máa ń pín ìfẹ́ wọn lé lórí yàtọ̀ sí ìta múlò pàtàkárùkọ tòṣèlì àwọn nǹkan bí ìbẹ́gbẹ́ àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn máa pín ìfẹ́ wọn gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní tí ọba tó dá wọn. ọlọ́wà ló kọ́lá tọ́nu síra ìtura tó ta ọba ayé àtẹnukọ́ lọ́rí kúl ìlà nàbì ọba ìfún pé nǹkanà tó bá ti wí pé àbá òkun àwọn bàbá yín wá àbùnà òkun àbí àwọn ọmọ yín wà ìkùwánùkùn àbáwọn ọmọ ìyá yín wà àdùwádùkùn àbí àwọn ìyàwó yín wà àṣírọ́ tòkùn àbí àwọn alábàtàn yín wà àbúwárì ìtàràtúmùhà àbúwó tẹ̀lé tó ṣe wípé ẹ kó jọ wà tìjàrọ̀ tó ń tẹ̀síọ́ ní kàtàdà àbí àwọn ètò ọrọ̀ ajé yín ètò ọrọ̀ àbíjà tí mo yí tó ṣe wípé ẹ ń bẹ̀rù kó má bàa parun wà mọ̀tàkínú tẹ̀síọ́ náà àbí ilé tẹ́ ẹ kọ́ tó ṣe wípé ó ń dùn mọ́ yín inú yín dùn gbàtẹ́ bá rí ahabu ilé ikọ̀ àwọn ilé ilẹ̀ nífẹ̀ẹ́ sí ahabu ileikum àwọn ilé ilẹ̀ nífẹ̀ẹ́ sí rasulihi ju ọlọ́run ọba àtòjíṣẹ́ ẹ lọ. ẹ bá ẹ wo ìran mélòó tọ́nà ọba àdìjọra tó kà nínú ọ̀rọ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́yẹ nínú àyà yìí. ìran mélòó tọ́nà ọba àdìjọra kà ọlọ́ni nǹkan àbá òkun wà àbùnà òkun wà ìkùwánùkùn. وأزواجكم وعشيراتكم وأموال اقترضتموها وتجارة تخشون كفادها ومساكن تبدونها هل بقى إيران كمسا هل بقى إيران كملو مجو أعداؤكم أبناؤكم إخوانكم أزواجكم عشيراتكم أموالكم اقتربتموها تجارة تخشون كفادها ومساكن ترضونها ọlọ́pàá ní kọ́láka ìran nǹkan mẹ́jọ nínú ẹ̀ márùn-ún ọmọ ẹ̀dẹ́ yẹn nínú ẹ̀ mẹ́ta tó kù àwọn nǹkan tá a máa ń gbélé ayé ṣe nítorí ọba àríkọlá tó fi tẹ́rí ọ̀rọ̀ náà ọlọ́run ní àhábà ilé ìfẹ́ ìsìlámù lẹ nífẹ̀ẹ́ sí nínú aláì tó lè yí ju ọlọ́run ọba àtòjíṣẹ́ lọ ẹ̀bá àdàlá kò tó ti pẹ́ náà bọ̀ ní ká ní ká má níbi àwọn kìíní wọ̀nyí torí pé sọ́nà àbàlẹ̀ kíláà fún wa ni pé lóyìn náà lè náà níta ti ṣe lọ́pọ̀ nínú ọkàn rẹ̀ déyàn fún bùṣàwà òní kí wọ́n nífẹ̀ẹ́ àwọn nǹkan tí wọ́n bá ń tàn mọ́ náà mìíràn nìzá àwọn ìbàní ìlú ìkọ̀nàdẹ́rì ìmùkọ̀dọ́rọ̀ nìzá àwọn ìfìtàn ọlọ́ba àdìkọ́lá ka gbogbo àwọn kìíní ọlọ́ba àdìkọ́lá ka wọ́n kalẹ̀ àmọ́ tọ́lọ́ba àdìkọ́lá fẹ́ yé wa láàrin ìrí pé ìfẹ́ ta nígbà wọn kìíní àbọ̀rọ̀ ṣe lọ́nà méjì àkọ́kọ́ àbọ̀rọ̀ ṣe dédé ìfẹ́ ọlọ́run ẹ̀kejì àbọ̀rọ̀ gbé tari ìfẹ́ ọlọ́run bàbá ìkẹ́ ọlá lọ́lọ́mà ní gbogbo pé àhábà ilé ìfò kó ṣe pé àwọn ilẹ̀ nífẹ̀ẹ́ sí mìnàlá ju ọlọ́run ọba lọ àtòjíṣẹ́ rẹ̀ yẹn ni wípé owó tẹ́ ní ẹ̀bọ̀ nífẹ̀ẹ́ sí tó bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ọlọ́run àbí ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọba àbíkẹ́ nífẹ̀ẹ́ ju ọlọ́run lọ àbí bísínẹ́sì yìí ni àbí lítẹ̀kọ́ ni àbí àwòtẹ́fẹ́ ni àbọ̀mọ̀tẹ́bí ni àbí àwọn mọ̀lẹ́ yìí kan ni àbáwọn mọ̀lẹ́bí yìí ni gbogbo àwọn kí níwọ̀nyí pátápátá kò sí kankan nínú ẹ̀ tẹ́bọ̀rọ̀ ṣe kí ni tẹ́bọ̀rọ̀ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ọlọ́run bá lè jọra ọlọ́run ni àhábà ilé ìkùn nínú ilé ìwọ̀n ni ilẹ̀ wa nífẹ̀ẹ́ àti òjíṣẹ́ rẹ̀ lọ wọ jihadi fi sabilihi ẹ tún nífẹ̀ẹ́ bí kẹ́ ṣe kí ni kẹ́ ẹ jà sí ojú ọ̀nà ọlọ́run bá fàtàrọ̀ báńkì ọlọ́run dá ẹ máa wòye tó tó bá torí ìtẹ̀wà nìyẹn ẹwà lórí ẹ̀ látàrí ẹ̀ tí ẹ lọ́ọ̀dì àmúrí títí tí àṣẹ ọlọ́run bá nípa láyé tó aṣọ kí ni yóò tó ọdún láyé wọlọ́run ẹ̀yà àdìrẹ káwọ́ màlìfà síkì ọlọ́run àwọn ọlọ́run bá a nífẹ̀ẹ́ gbogbo àwọn ìran tó wáyé pé kò kéèyàn ni ìyá ìta ń bẹ́bẹ̀ yìí a bọ̀rọ̀ jẹ́ kí nǹkan kan kó múmú ló kan àyà wa débi pé wọ́n nífẹ̀ẹ́ nǹkan náà tàbí ọlọ́run bá yíkẹ́ ọlọ́run bá tó dá wa. nínú àwọn kọ̀ọ̀kan yìí ṣàìtàn làwọn tó láàárẹ̀ tó fi kótó ìjọba ọmọ ẹ̀dẹ́ yẹn ó làwọn kí níwọ̀n yìí. àwọn kan tí ṣàìtàn ọlọ́run ti wọ́n mọ̀ pé látàgbọ́n náà fún mi. ẹ mọ̀ jì wàlá yàgùrọ̀ nàkùn mi láàyè ìgbàrú ẹ má jẹ́ kí ọ̀gá tóní jẹ́ ṣẹ̀tọ́n ẹ má jẹ́ kí ó kó tọ̀jọba yín ọba tó dá yín. ó wá dàbí lójú pé ilé ayé ó wà ní bíbà tí ò ní tán mọ́ rárá bíbà tí ó pé owó tó ń bẹ lọ́wọ́ yàn owó yẹn káyì òun ni tó gbé kàlá tó yẹ kó rí bẹ́ẹ̀ àbí obìnrin ẹlòmí obìnrin ló mọ̀ lé káàkiri ju kó ṣe kí ni kó fi ẹ̀mí ẹ̀ kó fi gbàgbà fún ọba tó dáa kó fi gbàgbà fún lọ afẹ́dà afẹ́dà àwọn onígbóbẹ̀rù ẹlòmí ọlọ́ni gbogbo àwọn kínú yìí ẹ má jẹ́ kí ìfẹ́ wọn kó ṣe kí ni kó lékè ìfẹ́ tẹ̀lé pé ọlọ́run àlekọ́lá àtòjíṣẹ́ rẹ̀ ẹ má jẹ́ kí ìfẹ́ àwọn kínú yìí kó lékè ẹ̀ títí ọlọ́run àlekọ́lá tó bá dúró lẹ́nu yìí ìfẹ́ òjíṣẹ́ rẹ̀ tó dún lẹ́mìí yín òyìnbó tẹ́ kí ẹ̀ẹ́kì ní ọ̀nà bó ṣe tọ́ àti bó ṣe yẹ tẹ̀bárẹ̀ kí bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọlọ́run bá ní kí ọlọ́run gbà lọ́wọ́ yín kẹ̀tẹ̀ pé wọ́n kà ní wọ́n kà ń fọ́ọ̀tì mí náà ni wọ́n kà ń fọ́ọ̀tì mí náà ni bàtà ń fọ́ọ̀tì mí náà ṣe kí ni mo kà ní wo ẹlòmí àwọn mọ́ọ̀kì tó bá pẹ́ díẹ̀ nínú mọ́sáájú tó ń kírun yẹn ní òtàn síbẹ̀ ni. aláhùn náà ọ̀nà èyí ló ti gírígírí gírígírí ó ta ìyá àwọn sábàlẹ́kùn ó ti sájáde. ẹ̀lùmí ilé fẹ́ lè bá ìmáàmù jà pé àá ah, kí ló dé àyà ah, yẹn ti gojú ah, ẹ̀jẹ̀ àti èké ká lè ṣèké ni tó bá tó ẹ̀rí tó bá kú mẹ́rin kí ni tán ṣe lẹ́yìn ìgbà náà ẹ̀mí ní kankan. bẹ́ẹ̀ ni gbogbo àsìkò ẹ̀ náà ló ti ń lò bọ ẹnu sẹ́jú díẹ̀ tó fi ṣèké ni tó fi kéwòn sọ́dọ̀ ntí anabiwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàábà tó ń ṣe ọlọ́run tó kó jẹ nínú àwọn nǹkan tí wọ́n lò pẹ̀lú ọlọ́run alimahaba ìníṣẹ́ ọlọ́run ọba àlékè ọlá ìníṣẹ́ àní muhammad sallallahu alayhi wa sallam débi pé wọ́n ní gbó ọlọ́run bá lẹ́nu lórí nǹkan kan wọ́n ṣe tán àti juwọ́ ju tẹ́lẹ̀ fún lórí gbogbo tó bá ṣe kí ni ìtọ́ba pa wọ́n láti lé lórí ó ṣe tán àti juwọ́jú tẹ́lẹ̀ fún lórí gbogbo tó bá pa wọ́n láṣẹ lé lórí eléyìí ni ó jẹ́ kí mùdùmúdù gbàgbọ́ tó jẹ́ kó máa ṣe kí ni kó máa bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ mi wọn ẹwọ́n tó ń ṣe ara rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó sọ nínú hadith Anas bin Malik radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wa sallam sábà yìí ó ń ṣe ọlọ́run ó sọ wípé láyé mi nu àdúkùn ẹnìkọ̀ọ̀kan nu yóò tí ì nígbàgbọ́ tó yẹ tó yẹ kóró ẹ̀rígbẹ́ ẹnìkọ̀ọ̀kan nu yóò tí ì nígbàgbọ́ tó pé àtàkùn náà àhàgbà lẹ́yìn tí yóò jẹ́ pé èmi òjíṣẹ́ ọlọ́run èmi ló nífẹ̀ẹ́ sí jùlọ nínú wàhálàdìhì wà wàhálìdìhì ju ọmọ tó bí lọ ju àwọn òbí rẹ̀ tó bí lọ wà náà tàgbọ̀n yìí ju gbogbo ẹ̀dá tó kù lórí ayé lọ èèyàn kan ò tí ì nígbàgbọ́ títí ìgbà tó ṣe wípé ìfẹ́ ànájú yóò fi lékè lẹ́mìí rẹ̀ ju ìfẹ́ ọmọ tó bí lọ ìyàwó rẹ̀ tó fẹ́ lọ àwọn òbí rẹ̀ gbogbo ọmọ ẹ̀dín ìpapátá ìfẹ́ ànájú ló ṣe kí ni òun ló borí gbogbo ẹ̀ torí pé ìnífẹ́ ànábì ìnífẹ́ ọlọ́run bàlíkẹ́lá eléyìí náà ló lè ṣokùn fún rírí ayé àtàkì àánú fẹ́ dáa tó ṣe wípé àtàádátú alábàdíyà oríire ayé àgbére òun ni ó fi ránṣẹ́ kí ni òun ni ó ní tó gbogbo ẹni wọ́n jẹ́ mùsùlùmí tó ṣe onígbàgbọ́ òdodo tó ṣe wípé ó fi ọkàn rẹ̀ dáadáa ó dẹ̀ rí wípé ìfẹ́ ọlọ́run òun ṣe tẹ̀jìdí ìlú rẹ̀ òun ṣe lákọ̀tún lákọ̀tún ní gbogbo ìgbà kò jẹ́ kí kíní kan ṣe kí n kójú òun lọ́jú ẹni tó jòkó lẹ̀ tó ń wo telenova àbí kí ń pè àbí tó ń wo football tó ń da láwa gbárù láwa gbárù tí òpó òun ò lè dìde à kíní ìfẹ́ ọlọ́run ní màá ti fẹ́ kọ̀ jẹ́ mo fẹ́ go ẹ̀ náà tó ń wo bẹ́ẹ̀ títí ẹlòmíì gbogbo àwọn nǹkan tó ń kakuléètì fún tẹ̀mí ara ẹ̀ nílé kò wá ríbi dìde níbi bọ́ọ̀lù yẹn káyì tí wọ́n fi kí òun kan ìtumọ̀ ẹ̀ ní ṣókí òun wípé bọ́ọ̀lù tó ń wò yẹn ó nífẹ̀ẹ́ ju ọlọ́ọ̀bà àdékẹ́ ọlá lọ. àtẹni tó ṣe wípé wọ́n sọ fún pé ìtọ́wọ̀nba ah, àdékẹ́ ọlá tó pa wá láṣẹ rèé ìtọ́wọ̀nba àdékẹ́ ọlá tó fẹ́ ká ṣe lélẹ́yìn wọ́n á ń tẹ́sán yẹn mo fẹ́ gbà á àmọ́ àfáà mi sọ báyìí àfáà mi àgbà kódà ikú bíi tí lọ́dún ó tó ọgbọ̀n ọdún àfáà mi ní báyìí báyìí ni máa ṣe wọ́n ní tọ́ ó dáa ọdún kúnlẹ̀ ó bíbẹ́ o àmọ́ tọ́lọ́mù àlìkẹ́lá sọ ní wọ́n sọ ọkàyà fún náà Quran wọ́n ka hadith fún nínú sunan ní Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ah ẹ má bínú èmi ò lè fìlànà bàbá kàmọ́ nílé àbíbà ìtumọ̀ ẹ̀ ní ṣókí tó sọ ní wípé ìfẹ́ àfáà yẹn ó lékè ló kan àyà rẹ̀ ju ta ní ìfẹ́ ọlọ́run àti tànábì lọ ọ̀rọ̀ yẹn sípù gan kéèrà kan kálẹ̀ kan pa ìka ṣiṣẹ́ tọ̀ òun ni abẹ́gbẹ́jú wípé látara owó rẹ̀ tó ṣe owó yẹn wọ́n pèrún káì kò lè à mo ṣe bísíǹsì yẹn lọ́wọ́ ni àwọn tó ń pé mọ́ ṣe báyìí o ilé aráàbù ni o ilé àlàálì ni o gbogbo ẹ wo báwo ti bìí ṣe sọ fún ọdún muhammadu láàrin ìfúnná wọn kò sí yàtọ̀ láàrin rìbá àti kátówù ọlọ́ni wa ahàlàlá òǹdẹ́yà wàhálà rìbá ọlọ́run bá ní kí ó láṣẹ kátówù ó ṣe lẹ́tọ̀ọ́ kátó kí ẹ jẹ gbogbo èrè tó bá lè jẹ ìsọ́ọ̀bù òfin òdiwọ̀n tí iye profit ó lè make lórí ọjà tó bá ń tà ṣèbí káàkátà ló ṣẹlẹ̀ iye tó bá wẹ̀ ló lè jẹ lérè lónìí bá ti wà a bá ń pè ní rìbá ọlọ́ọ̀bà ni mo ṣe lu adúná èyí tó kéré jù nínú ẹ̀ ọlọ́ọ̀bà ni jọlá ṣe léwọ̀ gbogbo ẹnikẹ́ni tí òun bá wá rí rẹ̀ ẹ̀jà lógún débi pé tó pẹ̀lú nígbòwò kíní ló mú mú lẹ́nu ẹ̀ orí kíní ẹ̀ ti dànù àfikátà jẹ́ ẹ̀ àwọn ọmọ tí kò tí ń ta lè ṣe àjẹ́ ìbáyìí náà ni a kà máa bí ọlọ́run ni à yóò mọ̀ fún ẹ̀ ní excuse bẹ́ẹ̀ ni wọ́n excuse bá wọn ẹ̀wọ̀ ní ẹ̀wọ̀n náà àdánwò tó ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kí ni owó sáńpẹ̀ ní owó lápò yẹn owó lápò tí mo bá ní pé wọn kì í fún àwọn ọkùnrin owó èlé ni àwọn obìnrin ni wọ́n máa ń fún àmọ́ yóò bìnrin ní ti pé ó ń gba lápò yẹn rẹ̀ òṣèkí ni kò máa níbi kan gbájú ní àwọn ọlọ́run kan tó máa báyìí olú ọmọ àríwá báyìí tí nǹkan báyìí ìjáàbù bẹ̀rẹ̀ rí àwọn méjì ní ìkan ẹlẹ́hà ìkejì ó dá àwọn náà wá síbi kan tó fẹ́ gbà lápò mi ẹnì kan tó wá mọ̀ wọ̀nyẹn ló wá wá nípa ọmọ kan pé wá àwọn àlọ́pẹ́ ah, kí ọlọ́pàá jẹ́ kí ni kọjọ kọta nu bàbá kí ni bọ̀rọ̀ mọ̀ rárá ó kàn ní kò ń fi fúnra ẹ̀yìn sọ àwọn eléyìí ọmọ tí ṣètò tó ti kalẹ̀ fáwọn èèyàn lè gbogbo ẹnikẹ́ni tí ìfẹ́ ọlọ́run bá wá mú mú lẹ́nu ẹ̀ ọ̀nà tí ṣètò ti kalẹ̀ yẹn ìfẹ́ kìíní yóò mú mú ló ka àyà rẹ̀ débi wípé yóò àmọ́ fi ṣe déédéé tọ́lọ́ àti kó ṣe kí ni àbí kó ju tọ́lọ́ lọ. tó mọ́jẹ̀mú àkọ́kọ́ nínú ìbádà ìjọsìn gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ́ ẹ ṣèjọsìn káṣù kínní ni púpọ̀ ìtàbọ̀ ọkọ̀ ti síwájú ní pé àbọ̀ ọkọ̀ ní ìfẹ́ ọlọ́run bá nípe láàtò jíṣẹ́ rẹ̀ ní ìfẹ́ tó ṣe ìfẹ́ tó nípa àbẹ̀bọ̀ jíkì kankan méjì kí ni kó borí ìfẹ́ náà eléyìí ni májẹ̀mú àkọ́kọ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì onídàpẹ̀ ní àrọ̀já àrọ̀já lẹ́yìn ìgbà tí a bá ti nífẹ̀ẹ́ ọlọ́run àti nífẹ̀ẹ́ òjíṣẹ́ rẹ̀ lórí nǹkan tó pa á láṣẹ táǹṣe ẹlẹ́ẹ̀kejì àwa ní ìtànpè ní ìtànràn yẹni à ń tànmọ̀ náà nǹkan yẹni pé a máa ní hope nínú ọlọ́run mo ti ní ìbọ̀rọ̀ ṣe kí ni kò bọ̀rọ̀ lùdí hope nínú ọlọ́run ọba ní kílọ́ba tó dáa yẹni pé kò bọ̀rọ̀ jákàmù náà kò bọ̀rọ̀ lùdí hope yóò ní yóò máa ní hope lórí ọlọ́run pé pẹ̀lú yìí tí mo ń ṣe yìí ọlọ́run bá nìkan ló gbà lọ́wọ́ mi gbogbo nǹkan dáadáa tí mo fẹ́ ọlọ́run bá nìkan ọlọ́run ṣe fún mi dẹ̀ lè ṣe fún mi èyí náà ń pè pé ìyẹn ṣe kí ni ìyẹn ní hope nínú ọlọ́run torí pé ẹni tí ò bá ní hope nínú ẹ̀ ẹni pé táwọn mi gbẹ́kẹ̀lé nínú ẹ̀ ó lè ṣe báyìí òun náà lè ṣe báyìí ìdákẹ́jì ìgbẹ́kẹ̀lé ló ṣe kí ni yóò wà ó ní kí ni ni ó já fẹ́ múná ẹni yẹn ìyẹn ni inú àwọn kan tó léwu àwọn tó bá ṣe kí ni tí wọ́n gbẹ̀mí ara wọn nínú àwọn tí wọ́n kọ̀ mí ti suicide ìyà tó ń bẹ fúrú àwọn èèyàn báyìí oníṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ tó bá gbẹ̀mí ara rẹ̀ pẹ̀lú nǹkan kan in tó fi gbẹ̀mí ara rẹ̀ náà láti máa fi jẹ́ ní àwọn ọmọ ẹja àlùmọ́ torí pé ó gbẹ̀mí ara rẹ̀ ó mọ̀ọ́mọ̀ gbẹ̀mí rẹ̀ ó pokùn sóní ogun rẹ lọ́dọ̀ ẹni tó jẹ pọ́ìsì ni yóò wọ náà pẹ̀lú kìíní yẹn ìyà tí ó wà tó máa jẹ nínú náà yóò máa jẹ kìíní yẹn papọ̀ nítorí kíni torí pé irú bá ti lùzì nínú ọlọ́run àwọn nǹkan tó burú jù pé kí náà pé orí ọlọ́run bá kan àbí náà pé ìjọ tí mo ṣe yẹ ọlọ́run náà nínú èròjà ta ní láti fi sí ìbádà ìjọ ti tá ìjọ sí oníkàṣí every time gbogbo wa kí bàtà bá ń jọ ti fọlọ́ ká máa fi níta ń ní àrọ̀jà hope ìgbẹ́kẹ̀lé ká máa fi sọ ìjọ sí yẹn ayé akọ́nà àkùnrin tọ́lọ̀ ètò lẹ́sìn náà àmọ́nù onígbàgbọ́ òdodo tí wọ́n wọ̀nyẹ̀dínà àjárù àtàwọn tí wọ́n ṣe ìjírá ẹni tó máa kó nílùú maka lọ sílùú madina wọ̀já àdúgbò tẹ̀mí ńlá àwọn tó ṣe wípé wọ́n ń jáde wọ́n jagun sí ojú ọ̀nà ọlọ́run kùlá ìka yẹrùjú na rahmatullah àwọn ẹni wọ̀nyí làwọn tó ṣe wípé wọ́n ń ro kan ọlọ́run wọ́n ṣe kí ni yẹrùjú na rahmatullah wọ́n ro kan ìkẹ́ ọlọ́wọ́n ọba àlékè ọlá ọlọ́wọ́ tó rọrọ̀ ní ọlọ́wọ́ àlékè ọlá ọba aláforíjì ni ọba oníkẹrin àwọn ẹni wọ̀nyí àwọn muhajirun àwọn almu'minun àwọn mujahidun fi sabilillah yarjuna rahmatallah wọ́n tó ń gbógi tí wọ́n ṣe yẹ wọ́n ro kan ìkẹ́ ọlọ́wọ́ àánú ọlọ́ táwọn bá ṣe lé ọlọ́ ó gbọ́dọ̀ nírò pé pẹ̀lú òun tí mò ń kí yọ náà bó kẹ́ mi pẹ̀lú òun tí mò ń kí yọ náà bó ṣe dáadáa fún mi ìyẹn ló máa ń dìbò ṣe kí ni kó farabalẹ̀ kírun yẹn àwọ̀tẹ́ni gbà yìí wà nírò ájùtọ́ ní kó ṣe wà á sí kí ni wà nírò lórí ẹ̀fẹ́ àti má ṣe lé àwọn tó ń ṣe ọlọ́ba lè gbọ́dọ̀ tó kàkàlẹ̀ sọ̀rọ̀ àwọn ìwòsàn náà pé ẹni tó máa ṣe ájù oníròyìn bá yóò padà dé bí ẹni tó ṣe wípé wọ́n bí lọ́mọ tuntun òpó ńlò tí ò lẹ́sẹ̀ kankan lọ́rùn ẹni tó bá lọ ṣe àìsàn wọn kan tó wá gbà á jìn lọ́wọ́ ẹ̀. mùsùlùmí ó ṣe kí ni yóò ní hope ọ̀nà ọba nítorí láti fún wa láì kan náà lùkọ́ fúra alẹ́ ìmọ̀ràn ayọ̀ wọn pọ̀tẹ́ ọlọ́run ní tàtàjà àfà junubuhum ánì ìmọ̀dọ́jẹ̀rì yad'una rabbahum khawfan wa tama'an wa mimma razaqnahum yunfiqun ọlọ́run ní àwọn ẹni wọ̀nyí pàtàkì àfàjù lóòbò wọn máa ní ìmọ̀dọ́ ọ̀jẹ̀ yìí àwọn tó ṣe pé wọ́n ń gé kí ẹ̀gbẹ́ wọn kó yan ibùsùn wọn lódì lóru ẹni pé wọ́n ń dìde lórí ibùsùn wọn orí ibi tí wọ́n ti pè lóru ìyẹ̀jọ̀ òun náà rọ̀ bá wọn lẹ́yìn tó ṣe wípé wọ́n ń bẹ ọlọ́run ọba wọn wọ́n ń ké pe ọba tó dá wọn lóru ìyẹ̀jọ̀ òun náà rọ̀ bá wọn wọ́n ń ké ọlọ́run ọba wọn lóru khawfan lẹ́yìn tó ṣe pé wọ́n ń páyà rẹ̀ wọ̀tọ́ màá tí wọ́n dẹ̀ ń retí oore lọ́dọ̀ rẹ̀ méjì náà ló ń bẹ pẹ̀lú wọn. gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pé iṣẹ́ ìjọsìn ó bọ̀rọ̀ jẹ́ kí iṣẹ́ ń pè ní àrọ̀jà ìní ìgbẹ́kẹ̀lé ìnírètí ìyẹn ní ìní hope pé yẹ́sì tí mo ṣe yìí ibi tí ó dà ní ó já fún mi ọba àlíkẹ láṣẹ kí ni yóò tẹ́wọ́ gbà lọ́wọ́ mi eléyìí ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú orígun ìtàǹpé ní ìjọsìn ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ ó náà ìtàǹpé ní alhaun ìpáyọ̀ ọlọ́run ọba bá ti ń jọ́sìn fọlọ́run táǹgbàwẹ̀ à ń kírun à ń yọ kàkà à ń lọ sí hajj gbogbo àwọn kinní wọ̀nyí náà a ṣe é pẹ̀lú bẹ̀rù ni ìbẹ̀rù táwọn ṣe pẹ̀lú ẹ̀mí ti ká mọ tó mọ gbìyànjú àti kíni àti lè ṣe dáadáa nígbà tó bá ń ṣe kíni tá a bá ń bẹ̀rù ọlọ́run bá lè jọ látàn ṣe nǹkan náà fún a ṣe ìjọsìn wa ìbáàdà lil khawf pẹ̀lú bẹ̀rù ọlọ́run pé eh, tí má tẹ̀wá ṣe tọ́tọ́ ọlọ́run bá ọ̀gá gbà tí ń bá wá ṣe gbogbo ẹ̀ mú kírun ó gbà wẹ̀ mo yọ tó lóun bá ní kí wọ́n sọ pé òun ní òun gba kínní yìí ń kọ́. tó tí a bá ní ìbẹ̀rù lẹ́mìí ẹ̀ yóò jẹ́ kó lè máa ṣe kí ni kó lè máa bẹ ọlọ́run ọba lékè ọlá kò wá bọ̀rọ̀ jẹ́ kí ìbẹ̀rù yẹn o kó pọ̀ ká yọ ìní hope nínú ọlọ́ọ̀bà lékè ọlá ìbọ̀rọ̀ jẹ́ kí àlùkáwù kó pọ̀ jù ìbẹ̀rù kó pọ̀ jù débi pé yíwà tayọ ọ̀rọ̀ ẹ̀ tó bá jẹ́ kí ìbẹ̀rù pọ̀ jù ìbẹ̀rù ló máa mú ẹ̀ tó bá ti pọ̀ jù ẹ̀mí àpàyà fún ìdìdàkudà débi pé kò ní ilẹ̀ ẹjọ́ ti kọ́ lọ́mọ. ìpayà ìbẹ̀rù yẹn òun á mú ìbẹ̀rù tí ó ti já kàn mọ́ pátá torí pé òkú ẹ ti kéré sí ẹ ti ṣe kí ni ó ti pọ̀ tí bí ẹ bá ti wá pọ̀ jù lórí ihò òun máa pàtà ẹ gbé náà ṣe kí ni wọn ló kọ̀ mí sísá ìlú parẹ́ bí ó pokùnso àbúṣe ọ̀kan sọ̀rọ̀ ọba àdékẹ́ ọ̀la oníkàṣí kí ni ká páyọ̀ òun bákan náà ìpáyà tá a tún wá páyọ̀ náà a bọ̀rọ̀ páyà nǹkan mi débi pé àwọn apáyà kan náà ju ọlọ́run bàbá mi tọ́lá tó dá wa lọ eléyìí tó ṣe pàtàkì ni ọlọ́run bàbá mi tọ́lá kìlọ̀ fún àwọn mùsùlùmí ọlọ́run ní wọlé àkáàfù máa tún ṣìrìkú nàbí yìí anájú Ibrahim alayhi salatu wa salam wọ́n ti kọ́ bá àwọn ará ìsọ̀rọ̀ ó ní wọ̀lá àkáàkú má ti ṣùkú nàbí èmi ò bẹ̀rù ìtẹ́ mú lórogún tàbí ṣẹbọ pẹ̀lú ọlọ́run ilà ayẹ̀ ṣá òrọ́bì ṣe àníwọ́sà arábì kulẹ̀ ṣe ìní ẹ̀yìnmá kí n tó bá bá mi láburú lókù díẹ̀ káàtó lé ayé ọlọ́run bá ní kí ọlá ikọ́ pé yóò yà bá mi kì í ti kí ni kì í ti látara àwọn òtàtẹ́gbẹ́sàlẹ̀ afala tatazakaru tí ẹni máa rántí ọlọ́run bá ní wàká ìtọ̀ àkáàkù máa aṣèrátùm kí ló ní tó ṣe pé màá máa bẹ̀rù tó ṣe pé ẹ̀yìn jọ́sìfù ló tà wà látàkà fún ànákùn aṣèrátùm lè la ìmáàlàmú yóò náà ti bí i àlékùn tó tó tán ní tó ṣe wípé ẹ̀yin ò tí ẹ bẹ̀rù pé ẹ̀yin ti mú nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run bàdìkọ́lá ọba tó gbà yín ní tó ṣùpẹ́ lọ́wọ́ bó sọ nǹkan tó kalẹ̀ fún yín gẹ́gẹ́ bí ẹ̀rí lórí ẹ̀ èmi àwọn ọmọ páyà ń tẹ́yìn jọ́ ti fún lóṣà ní tó ṣe pé ẹ̀yin ò páyà ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run àmì ìfọwọ́yìn àmì ìfọlẹ́tù ọ̀sọ́dàrù tó sọ̀rọ̀ yín pẹ̀lú àwọn èèyàn èèyàn bọ́rọ̀ páyà kankan míì níjọyìn ọlọ́run débi wípé ìpá yóò wá dáhùn èèyàn débi pé wọ́n àmọ́jọ́ ti fún nǹkan náà a ní ẹ̀díkà bọ ètù kéésì mọ́ bá ti wá ká bọ Ṣàngó kó mọ́ bá bọ omi kó mọ́ bá yá lù lọ ní gbogbo àmì ó láwọn máa ń bọ̀ àwọn máa ń bọ̀ bẹ́ẹ̀nu àwọn nǹkan tó gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn irú ajé wá ní òta ajé òta ajé kó lè bá mú kíni kó lè bá mú ajé wá inú àwọn òta ilẹ̀ Yorùbá ọ̀kan nínú ẹ̀rùn ọrụ ọlọ́run gbọ́ pé tajé wá tajé bùgbà ajé ó gbé ọ o àti àwọn ọ̀rọ̀ yìí àwọn nílẹ̀ yorùbá ajé òòtà ni gbólóhùn yẹ ká ká jìnà sí ká mọ̀ bá wọn ní. ẹ kú ọ̀rọ̀ káràkátà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbólóhùn ajé ajé ajé yìí òòtà ni òòtà. tó bá ka ìtànlẹ̀ yorùbá eléyìí ó pe àwọn ọjọ́ ìtànlẹ̀ yorùbá ni ajé ní oríkì. títí máa fi sórí táwọn èèyàn ti pé látara káràkátà rẹ̀ wọ́n bẹ̀rù wípé a ah, mo fẹ́ kébi náà méjì ẹ̀ lé àmọ́ inú àwọn oníṣòwò ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé à tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ táwọn ẹ̀fọn àgbà yẹn ti kéré sí wọ́n dábàá ibi ìgbà owó wọn á fi kí ni wọ́n á fi kí ni etí ajé kí ni ajé wọ́n á fi sí inú kìnìún yẹn wọ́n gbà pé òtá ajé kìnìún yẹn jẹ́ òtá ajé kó tó bá ti wà nù ajé ó mọ̀ mú àwọn èèyàn wá káwọn ọmọ àgbà àwọn àwọn tí ò ṣé wọ́n ti wọ sọ́ọ̀bù ẹ̀ láàárọ̀ báyìí o ti láwọn nǹkan tí wọ́n fọ́ tọ́lá ẹlòmíì kò tó jẹ́ àwọn yóò tọ́lá ẹlòmíì epo ní tiẹ̀ àìmọye àìmọye àìmọye èyí tó yẹ pé ẹlòmíì ọwọ́ àfa ló ti gbàgbé ẹlòmíì ọwọ́ baláwo sọ́mdé ló ti gbàgbé bóyá tó mọ ìkan kan náà ní lágbègbè ọmọ tí àwọn òbí rú ọ̀nà báyìí. tó ó tó ti pé wọ́n ti pé wọ́n débi wípé wọ́n fẹ́ ọlọ́run bá àlejò ọlá kò lè ṣe nǹkan náà fáwọn àti káwọn jìkí ni káwọn lọ bí wá títọ̀ káwọn jìkí ni ní káwọn bẹ̀rù yẹn. gbogbo àwọn nǹkan báyìí ọlọ́run bá àlejò ọlá ó fẹ́ ká àbùkù ní kápá yóò wọn ọlọ́run bá kápá yẹn lórí ìjọsìn tá a ṣe fún kápá yẹn lórí ìjẹ ọba tó dá wa. sọ eléyìí lóbi wọn tọ́lá kó mẹ́rin ká yíjọ àlùmọ́ a nífẹ̀ẹ́ ọba tó dá wa rí pé ìfẹ́ ẹ̀ lékè gbogbo nǹkan a nífẹ̀ẹ́ òjíṣẹ́ rẹ̀ lẹ́nu Muhammad sallallahu alaihi wa sallam. àwọn ṣe àròjà à ń ní ìgbẹ́kẹ̀lé à ń ní hope nínú ọba yìí lórí ìjọsìn tá à ń ṣe pé yóò gbà lọ́wọ́ wa yóò kẹ́ wa àwọn ń pààyàn bákan náà lórí kíni lórí ìjọsìn tá à ń ṣe fún pa ó mọ̀ ní má gbà kí n ṣe dáadáa àwa ń pàrọ̀ wípé àgbé ìpáyà kankan míì sẹ́kọ̀ọ́ ni wípé àwa àti máa jọ́ dúdú nǹkan míì lórí báyìí kí ni à ń páyà kan náà. tábàárí mẹ́ta yìí tù jọ eléyìí orígun ìgbàgbọ́ orígun ìjọsìn ìbádàn ìjọsìn tá à ń ṣe orígun ti kí ni a ti pè nìyẹn eléyìí ń ta bùkátà sí ilé ẹbí mùsùlùmí ká ní ìfẹ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ká ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ bákan náà kápáyọ ọlọ́run ọba lórí àwọn àti ọkọ̀ alákàbí náà wà níjọlá ìtàgbọ́ ẹ̀kọ́ jẹ́ kí oṣù alákùnrin tó ẹ̀fọ́ aláyé àti ní àkíyàmọ̀ bàrákàlá ọmọ ìṣàmì ṣọ́ra aláìláìláhùn àtọ́kọ̀ àtúnlẹ̀kọ̀ sọ́lá